àwọn ẹja kí lórúkọ ẹyin òṣùká ègùn ó mọ apẹ̀rẹ̀ tó máa fi ta òṣùpá ègùn yẹn apẹ̀rẹ̀ yẹn àti gèlè the same thing ni ó wá ní kémi wá kí èmi kí wọ́n á kówó mi ilẹ̀ fẹ́ pé mo fẹ́ ṣènáwó kó bẹ́ẹ̀ mi máa ṣọpá mi mú gèlè ṣé òun wáìnì ó wáìnì fẹ́ dra ni nonsense ṣóun wáìn federal ni èmi á gbàṣọ mi máa wá wá síwájú ẹ̀ jọ <laughs> tọ́wá ní decoration òun ẹ̀ ṣe decoration náà wọ́n á fi pọ́pù lórí rẹ́ẹ̀dì torí a rí tẹ́ǹtì tẹ̀ta pọ́pù lẹ́ fi sórí <laughs> fàṣásì lórí gángan hmm? ìyá bòǹbò ìyá àdàbí promise. Hmm? jọ àwọn olófẹ́ á gbé ìnáwó fún ẹ ìnáwó tí wọ́n gan ṣe lẹ́nu tó mẹ́ta ẹ̀ tá a rí dáadáa pẹ̀lú àdúrú ẹnu tó o lé pẹ̀lú àdúrú àwọn tó raṣọ gbogbo ẹ̀ la rí o síbi parí ẹ ọba yẹn náà máa tó tẹ́ dáàdi wa ọba wọ́n ní first class nìyí o ọlọ́run àwọn òyìn dáàdi ọba o adé apẹ́ lórí o bàtà apẹ́ lẹ́sẹ̀ o ẹ èèyàn fi joyè o <laughs> wàláì àbùí jẹ nínú àfihàn bàbá bàbá olóyè <laughs> ọba mi morúkọ yín sà ìjọ tó wà máa bù yín jẹ ẹ ṣáà dúró mọ́ pa yín dání ó dẹ̀ ti sọ́nsìn pé ṣẹ́rọ́kọ òun ó jọwọ́ ṣọkan náà pẹ̀lú ọba ṣé dáhùn kí ló ń pe apáli ẹja tó kú sí ọba gun ò lè wọ aṣọ yẹn mọ́ láéláé ṣe lọ́ba ṣe báyìí ọba gun ò lè kápá lẹ̀ aṣọ yẹn ti gan jù. bàbá ń bàbá wọn ò lè kápá lẹ̀ ọkọ̀ ẹ̀gùn ò lè kápá lẹ̀ bọ́n ṣe kápá rè lórí bọ́kọ̀ ẹ ṣe rìn bó ṣe ṣapá rè ó wá tún mú ó wá tún mú kínní Panama ó tún gbé báyìí apá ẹ̀ ti lọ sókè jù. ṣé mi á fẹ́ ṣènáwó kan Nàìjíríà ń sìn máa lọ́dọ̀ ẹ̀ ní kí n wá wàá bá mi máa ṣọ wàá bá mi tó sí ṣàṣàyìn bèbí. àbírú gèlè tó wíyàn máa fẹ́ wé lọ́jọ́ pàtí mi satellite you know what sori let me tell you babe ṣé o tó wá fẹ́ ṣe big girl ó láwọn kan tó máa fi ṣe big girl tó wá fẹ́ ṣe nǹkan téèyàn kò ṣe rí wọn láwọn kan tó máa fi ṣe èèyàn máa ń ṣe wàá lo brain wàá lo sense pé ok ah tóyàn ayé máa kò ti ṣe party wà ló yẹ ṣe lọ wà wù Ìyábọ̀ Òjó ti ṣe bó wà gbogbo wọn tí wọ́n ti ṣe pátí lọ so kí ni wọ́n lọ lè ṣe bọ́ kò ń ṣe irú gèlè wèrè tó wé kò ń ṣe irú gèlè wèrè tó wé ayé òwe gèlè tó wé yẹn ìyá àkòfó tó máa ń wé gan ó fi ń mèkì kí ó máa fi mèkì owó ni ẹ tó wé gèlè yẹn gan fún ẹ ọkọ ẹnìyàn ò ní balẹ̀ ó yẹ kó pé ẹjọ́ kó pé àǹtí ẹ wá ẹ jẹ́ ń fún yín mọ̀ràn ṣèbí yẹyẹ bíríìtì lẹ pera yín tẹ́ ẹ bá wé gèlè yìí wàhálà ẹ ẹ yẹ kankan ṣe lè dàbí òwìwí ọmọ àwọn ẹyẹ òwìwí yẹn bẹ́ẹ̀ ló ṣe rí nǹkan ń ṣe pẹ̀lú àwọn àáfàá tó ń bu o ti bá àáfà òun bu pásítọ̀ o tún olúfẹ́ lọ ṣaláwo aláwo ní ẹ̀nà tẹ́lẹ̀tẹ́lẹ̀ àmọ́ ẹ tẹ́lẹ̀tẹ́lẹ̀ àwọn tí ò bá mọ̀ ni ò mọ̀ ẹ́ ó fẹ́ padà síbẹ̀ ni ṣé àrántí ni bàbá tó wàjà àrántí yẹn bá àti ẹ̀fẹ́ bẹ́ẹ̀ sọ gbogbo ẹ̀ tán àrántí bàbá tó wàjà ó yẹ kó lọ continue ìgbà tí bàbá yẹn ti tí bàbá yẹn ti wàjà níṣẹ́ ti ń dáhùn lára ẹ̀ ó fẹ́ rí inú ẹ̀ ni hmm, àwa ni o mọ̀ ṣe ó ò dẹ̀ wọnú yàrá ẹ̀ lọ kó lọ ṣe mo wàá sọ fún wa pé ó yẹ ká máa ṣe fá ó yẹ ká lọ́bọ́n tó bá wù ẹ́ ẹ́ wù tí ò oníkọ́lá ti mọ̀ pé ó wà ń bẹ̀. tẹ bá láti gbà tí bàbá yẹn ti lọ bàbá yẹn lọ o ò ṣe forty one days bàbá yẹn o ò ṣe ọdún kan bàbá yẹn àárí ẹ kó lọ kí wọn láàfin yẹn ṣé ẹ̀mọ́ tó ń ṣẹlẹ̀ ni tó bá tiẹ̀ sọ tó bá sọ̀rọ̀ síta àtìgbà ẹni kíní yẹn ti lé lára ó lé kan sí lára ìgbà tí bàbá yẹn ti wàjà so òun wá àwọn òrìníwà ló jẹ́ kó lọ gboyè gbogbo wa la mọ̀ o tún wá dúró lẹ́kọ̀ọ́ ilẹ̀ pẹ̀pẹ̀lẹ́ lọ <laughs> ọlọ́run àbáyín ṣe gbogbo tó ń wá bẹ̀ tó bá jẹ́ pàbùrú lòun wá fáwọn èèyàn nínú oyè tó jẹ ọlọ́run ní jó bọ́ sí fún ọ tó bá pé dáadáa ló wá ń wá nú ẹ o àbọ̀ sí fún ẹ bọ̀ tó bá pàbùrú èèyàn ó fẹ́ máa fi ṣèkà ní ó fẹ́ máa fi ṣèkà ó fẹ́ máa fi ṣoògùn ọlọ́run ní jó bọ́ sí fún ẹ ibi tó bá ti ń porí àwọn ọmọ ọlọ́mọ á máa dà lé ẹ lórí. amọ̀rú yín. ó ti rí pé ó ti tásìkò renew ó ti rí pé àwọn èèyàn ń yẹ̀yẹ́ ẹ̀ ó wá wò sùsùsùsùsùn àwọn àyẹ̀tọ́ ti fẹ́ fi ẹ́ joyè ibi tó ò tán mọ́ ibi tó ò nílẹ̀ sí ibi tó tó jáyé dé ibi tó tán mọ́ rárá àti ẹ̀rí wà tí bàbá yẹn pọ̀ rí ẹ̀yà fọ́tò rí ènìyàn á dẹ̀ pè é pé ẹ̀ ló lizard báwo ní ṣàlàfíà ni mo dẹ̀ wá wo gba etí títí o mi rẹ tí wọ́n fi joyè mọ́ ìwọ ló kù bàbá làárọ̀. bàbá làárọ̀ ni ẹ ń fowó ra oyè torí kẹ́ ẹ lè ráyè ṣe ti bí tó bá jẹ́ pé ìkà ló fẹ́ lọ ṣe ó fẹ́ lọ gbá kínní mọ́ kọ́ lè bẹ́ẹ̀ fòṣùgùn kà ó ní bó ṣe wà yẹn ẹ níjọ pọ́jọ́ méje tọ́lọ̀ á fi dà yín irú kò ń ṣe tikú o kò ń ṣe tààrùn tọ́lọ̀ á dà yín irú torí pé ìkà èèyàn ni ẹ́ ìkànnìẹ̀nà òrógùn tó gbé tọmọ lọ́mọ ni ó gbọ́kọ ẹ̀tàn ó gbógun tì í ó ti ń gbógun ti àlùfùlání báyìí wo wá wá wá yí ẹ̀ ń tà àwọn ọmọ èkì bọ́ta fún ẹ àgbàlagbà bọ́ta fún ẹ wo bàbá kí tó ń bọ́ta tó ń torí ẹ tó bú má mẹ́ sábọ̀dì bàbá yìí mà ti kó lẹ́yìn ẹ̀ bàbá yìí mà ti kó lẹ́yìn ẹ̀ bàbá yìí mà ti ń sọ̀rọ̀ bàbá yẹn gan sọ̀rọ̀ tó bá sọ pé ó tó ó tó ó tó tó tẹ́ni yorùbá ti dákẹ́ àbùkù ló máa kàn this your time this your time for àbùkù ó dẹ̀ ti kàn ó wá tẹ́ anywhere tẹ́ bá wá dé kò wá sẹ́ni tó sọ̀rọ̀ ẹ dáadáa ẹ sórí tiktok ẹ dọ́rọ̀ Lizzy lẹ̀ ẹ sórí facebook ẹ dọ́rọ̀ Lizzy lẹ̀ ẹ sórí instagram ẹ dọ́rọ̀ Lizzy lẹ̀ mi ò sí táwọn èèyàn hundred bá ṣe ń wù ẹ mo kàn fi sọ̀rọ̀ ni o ẹ lè rẹ ẹ̀yọ̀kan tó máa sọ pé ah ó ti ṣe mí lóore rí ẹ má bu o wọ́n kàn ní àwọn ò fẹ́ kú o ẹ jẹ́ má dárúkọ ẹ̀ ń bí o ìjọ tó ló bẹ panu wa ṣé wọ́n lè pààyàn kó dúró tì ní abáfẹ́nu lọ jáwọ́ nùranù tó ń ṣe náà bọ́ọ̀ gbogbo ranù tó ń ṣe yẹn àwọn tó ń bẹ́ẹ̀ raṣọ wọ́n kàn ń ọlọ́run ti kọ́ ọmọ ẹ̀pọ̀ wọn máa tà ni torí kò sẹ́ tó lè máa ṣerú nǹkan bẹ́ẹ̀ tó jà máa wá ọ̀rọ̀ lọ ṣe ti rí pé oyè tó gbà ó nídìí tó fi gbà á ọlọ́gbọ́n lọ̀rọ̀ mi máa yé ọlọ́gbọ́n èèyàn ọ̀rọ̀ tí mò ń sọ yìí tẹ́ bá gbọ́ pé mo mo ṣe show kan lánàá nà tí ẹnìyẹn sọ pé ètò yẹ kó fi wẹ̀ olóògbé mu ṣe rí àwọn kan wà tó mọ ọ̀rọ̀ ẹ̀ tó ń gbé jáde ẹ jẹ́ kó máa yé wa ìyẹn máa wo nǹkan tí mo sọ ẹ jẹ́ máa wo nǹkan tí mo sọ ẹ jẹ́ ká gbọ́ ọba tó fi ẹ joyè sí ẹ ṣe rí fótó wọn àti ẹ̀rí ẹ̀yin má jì wúrọ̀ ti pàdé báwo ṣe mọ́ra ọjọ́ wo sọ́jọ́ wo ẹ máa wò ó ẹ máa múrò yẹn sọ́wọ́ ó ti kú kọjá ewé ó ti gun igi kọjá ewé. àwa làwọ bẹ́ẹ̀ nǹkan ń ṣe lábẹ́ aṣọ ẹ̀ nǹkan ń ṣe. àfàkọ́ ẹ̀pọ̀ ti ṣí gbalẹ̀ wọn lédi. ó ní sìn fún ẹnufẹnu ara ẹ sọ ó láwọn ti gbẹ́sìn sílẹ̀ ẹ̀sìn chọ́ọ̀chì ó ti gbélẹ̀ torí yẹn sábọ̀dù nítorí àlùfùlání òun ti gbé ìsìláàmù lẹ̀ ó ti gbé babaláwo rù wọ́n lẹ́ni tí ó ṣẹ̀sìn yóò ṣẹ̀sìn ẹ̀jẹ̀ àwọn agbègbè tó fẹ́ já sí ẹ ló ṣe ń gbọ́ mi ẹ jọ ẹ tẹ láìkí tẹ bá ń gbọ́ mi mi ò rí comment nínú nǹkan tó máa ń ṣe nínú nǹkan tó ṣẹlẹ̀ bóyá Facebook mi ò rí comment kankan ṣá. ó lẹ́ni tí ò bá ṣe ẹ̀sìn yóò ṣe ẹ̀sìn ẹja máa wòran bá ṣe máa ṣe lélẹ̀ ìbí láti rí gbogbo ẹ̀ hmm. ìgbà tó máa dé ọlọ́run jẹ́ wà lórí social media àbá hmm. tó wá gbẹnu sí kò ní pẹ́ kò ní jìnnà ẹ kú ojú lọ́nà ní ká máa wò ṣèbóyè tó jẹ yìí á tó bu ọba á bu ọba gbogbo táwọn èèyàn bá ti ń ṣe oló máa ń wù ú àti tóyìn ayé máa kù lọ lọkọ ẹni pó lọkọ ó wá rí pàbíkẹ́ tún lọ joyè òun náà lọ gbọ̀pá àṣẹ ó gborógùn sọ̀wọ́. So orógùn àtìpá ìgbákọ orógùn àtìpá ìgbákọ ológbà sọ́wọ́ lọ́wọ́ ọba ọlọ́run mọ̀ ètò gbà lọ́wọ́ ẹ̀ owó tí ẹ kó máa fi jẹun tó lọ́ọ́ fi joyè bó tó yẹ kó àrò owó tó yẹ kó máa fi ra dáìpà fọ́mọ tó lọ́ọ́ fi joyè tóyò bá gbẹ̀yìn mọ́ ń sìn abátúbọ̀ ah, òun regret jẹ́ tóun joyè yẹn òun regret kínní kan kò yẹ kóun jẹ́ ewé ṣe fáwọn olùfúlàní nù olùfúlàní ti gba wòtòwòtò ó ti gba breakfast tiwọn nìyẹn ó kú ọbàs wọn tó gba tiwọn náà ẹ wàá rí èèyàn gidi ní gbogbo àgbáyé ní ìlú yín tẹ̀ ń gbé kò séèyàn gidi ń bẹ̀ ẹni tí ó ṣaráàlú yín ẹ jọ kí ló ṣe sílùú yín tẹ́ fi joyè oyè tẹ́ fi jẹ ẹ̀yẹn jọ kí ló ṣe sílùú yín ṣó tún lè ṣe fún yín ni àbí títì ló tún ṣe fún yín àbí èmi ló bọ́ ń lé yín ọba èèyàn mélòó ló bọ́ ládùúgbò yẹn ẹ wo tí bá ní máa sọ̀rọ̀ ṣe rí bàbá tóun àti ẹjọ́ ń jà yẹn mo wá bàbá yẹn jẹ́ kí n wò bí àwọn àrí bàbá yẹn wàá ṣe kí ni wàá jẹ kòbókò wàá jẹ ṣége yà ọ bá ṣége bá ṣége àwọn ọmọ yín wò yín ẹ dákun àwọn ọmọ yín wà ń bí o ẹ bá wa kòbó láti ètò zell àbáṣégé hmm. ìyàmú ń wá ẹ jẹ́ kó jẹ wòtòwòtò ọmọ tí ò bá ti gbọ́rọ̀. Hmm. tó máa ń ṣerun wọn nu ọmọ tá a bá ti bá wí tó bá ti ń warun kì ó ṣe tá àti parun ni ẹ ti bá wí ẹ ti gbèjà ẹ àwọn ọmọ ọjọ́ tẹ̀ ń gbèjà ẹ tẹ̀ ń bú màmá fún ṣe ti wá rí pé kò ṣeé gbèjà ṣe ti rí pé kò ṣeé gbèjà ẹ ti rádúrú bẹ ṣe jáde fún màmá nítorí ọmọdé yìí àríbẹ̀ ṣe bọ́ta fún màmá ń gbà yẹn ṣe tí wàá rí báyìí ẹ ti di pé bóyá ṣe fún àwọn tí ṣe fẹ́yìn náà yín tó ṣe fún wọn ló ṣe fún yín màmá náà gbèjì ẹ lóde ẹjọ́ yìí láyé kàárọ̀ sis ṣàlàfíà ní sísítà mi ó tó jọ́ mẹ́ta. màmí aláṣà àbí gbèjà ẹ nìyí ìyóò wá gbé ìjà ẹ̀ mọ́ olóṣọ́dì ìjà báyìí ẹ wá rò bàbá bàbá ẹ̀ kínní náà wọ́n gbèjà tẹ́lẹ̀tẹ́lẹ̀ bàbá ò bá gbé ìjà ẹ̀ mọ́ mi ní wáyé tí àǹtí mi sátì mi ẹ kújọ́ mẹ́ta mà màmí aláṣà bí ògbè jẹ ẹ̀ mọ́ ní ìjà dé bàbá ṣége ẹ bá wa kò bó rush ẹ bá wa fún jẹ wòtòwòtò ẹ tì bọ́ lójú ẹ tì ká bọ́ lójú ẹ fún jẹ yamayama ẹ fún jẹ dégèrègé ẹ jẹ́ kó bínú kúrò ní social media kó tiẹ̀ kó rẹ̀ lọ síbì kan bàbá ẹ jẹ́ kó jẹ pàṣán ṣégeyà ọmọ tí ò bá ti gbọ́rọ̀ ẹ̀yin lẹ máa ń kọ́ ọlọ́gbọ́n ọmọ tétí ẹ̀ tó ti gé tí ẹ̀ lọ wọ́n ti gé tí ẹ̀ lọ kò gbọ́rọ̀ mọ́ wọ́n ti gé etí ìyàbọ̀ bò lọ lizard wọ́n ti gé tiẹ̀ lọ ó ti ń bú ó ti ń bú àwọn àáfàá ó bú pásítọ̀ ó tún bú ẹ̀yìn náà ó bú mami aláṣàbí bàbá wọ́n ti gé tiẹ̀ lọ etí ẹ̀ yẹn no network ni ẹ bá wa sọ̀rọ̀ sí tiẹ̀ ọ̀rọ̀ lọmọ létí ń jẹ ẹ bá fọ̀rọ̀ gba létí bóyá ó máa kúrò ní social media fún wa bàbá ṣégeyà ni mo bá wí o ẹ káàárọ̀ sísá mi ṣàlàfíà ni ẹ pijọ́ mẹ́ta mà bàbá ṣégeyà ẹ jọ̀ọ́ nítorí ọlọ́run à ń retí ṣóyin mo wá bàbá ṣégeyà gan mi rí wọn bàbá yẹn wọ́n ti fún part one and two ẹ lọ wá wọn ó pọ̀ lẹ́bi yẹpẹ̀ wọ́n fún ni ẹ ó ṣe ìsìná ń fún ó ṣe ó rán ọ̀bọ wèrè kan síta kí ọba yẹn máa bú bàbá ṣége ah ó dẹ bàbá ṣége ìyàwó <laughs> bóyá ló mọ̀ hmm, hmm. wàá hàn pé wọn etí ẹ̀ tán gé lọ yẹn bàbá yẹn máa fi microphone bá ẹ sọ̀rọ̀ sí i. àmọ̀pọ̀ ti géètì ẹ̀ lọ bá mi ṣe gé ìyà wọ́n á bẹ fi microphone wọ́n á bẹ fi sọ̀rọ̀ sínú ẹ̀.